رضي الله عنه قال لما أفاء الله على النبي صلى الله عليه وسلم يوم حنين قصر في الناس وفي وفي المؤلفات قلوبهم ولم يعطي الأنصار شيئا فكأنه وجه فكأنه وجه في أنفسهم إن لم يصبهم ما أصاب الناس ضلالا ضلالا فأداكم الله الدين وكنتم متفرقين فألفكم الله الدين وعادة فأغناكم الله الدين كلما قال شيئا قالوا الله ورسوله آمنا آمنا آمنا قال ما يمنعكم أن تجيبوا رسول الله صلى الله عليه وسلم قال كلما قال شيئا قالوا الله ورسوله أمنوا قال لو شئتم لقلتم جئتنا بكذا وكذا ألا تقبلون أن تذهب الناس بالشام ولو سلك الناس واديا وشعبا لسلكت واديا لسلكت لسلكت وادي الأمصار وشعبها الأمصار شعار والناس بثار إنكم الله بن زيد بن عاصم المازني رضي الله عنه قال لما أفاء الله على نبيه صلى الله عليه وسلم يوم حنين قسم في الناس وفي المؤلفة قلوبهم ولم يعط الأنصار شيئا حديث أفقلني في صحابة النبوة محمد صلى الله عليه وسلم tí ń jẹ́ abdullahi bin zayd bin asim al-mazini radiyallahu anhu tó gbà wá gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ọ̀rọ̀ nípa zakat òun ni a ti ń kábọ̀ hadithu tí a fẹ́ kà lónìí yìí ohun tí ó fa tí hadithu yìí fi ṣẹlẹ̀ kìí ṣe ń pa ọ̀rọ̀ zakat àmọ́ alimami al-hafiz al-maqdisi rahimahullahu ta'ala ó mú hadith yìí wá fi kìtàbí zakat <clears throat> láti lè sọ fún wa pé irú ìdájọ́ tá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam lò ní irú ààyè yìí bẹ́ẹ̀ náà ni orí ń pa ọ̀rọ̀ zaka náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ti wà nù tán oríṣiríṣi ogun ni anabi pẹ̀lú àwọn tí ó gbé ogun ti mùsùlùmí a máa gbọ́ gazuwatu badr gazuwatu uhud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ ní àǹfààní fún àwa tọ́lábàtì ilmi lédè lárúbáwá alghazu àbí alghazwa ogun ní jẹ́bẹ́ almaarokatu ogun náà ní jẹ́bẹ́ alharbu ogun náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo eléyìí náà làá sì máa rí nínú síra nebà muhammad sallallahu alayhi wa sallam àmọ́ tí gbogbo bí tá a bá ti rí tí wọ́n bá ti ní gazuwa àǹfààní rẹ̀ bùkún tó lábẹ́lẹ́ ẹ̀lùmí ni pé ogun tí èyí ṣe pàǹdẹ́bì rán yàn lọ òun gan lọ fún rẹ̀ ni òun ni wọ́n ń pè ní kíni gazuwa òun ni ilẹ̀ máa wọ gazuwa tó bá dẹrẹ̀ ní kúbọ̀ gazuwa tó ọ̀ṣọ́jì gazuwa tó Hunain gbogbo ogun tó bá ipá nàbì náà lọ fúnra rẹ̀ sallallahu alaihi wasallam eléyìí la máa pè ní kíni al-gazuwa èyí tó bá yẹ pé ọ̀kan náà àwọn sọ̀hábẹ́ là nàbì rán lọ wọ́n lè pè é ní márọ́kà wọ́n lè pè é ní bẹ́ẹ̀ta rú bẹ́ẹ̀ta tó Usama radiyallahu ta'ala anhu àwọn ọmọ ogun tí ànábì rán tó fi Usama bin olórí wọn bọ́fẹ́ bóyá ikọ́ ọmọ kékeré ni Usama wà ń gbà náà eléyìí ni àkọ́kọ́ fáyidà táàrí nu hadithi yìí gbogbo bí tá a bá ti rí tán bá ti ní gazuwa ìtumọ̀ ẹ̀ ni pé anabi náà ń bẹ ní ojú ogun yẹn nìyẹn ààrẹ ní gazuwa tó Hunayn aw yawma Hunayn ààrẹ ogun tá anabi wa Muhammad sallallahu alaihi wa sallam tá anabi jà ní. Abdullahi bin Zayd al-Mazini radiyallahu anhu onílàmà afa allahu ala nabiyihi yawma hunayin làmà afa allahu ala nabiyihi yawma hunayin nígbà tí ọlọ́run ṣe ọ̀rọ̀ tó pọ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ ogun hunayin ìdájọ́ fíkìrì mi ti ń bẹ́ ń bí ni pé gbogbo bí ogun bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àtàwọn kèfèrí gbogbo ń ti ń jẹ ogun láyé gbogbo ẹni tó bá borí yọ kó gbogbo ń ti ẹni tó borí ó di tiẹ̀ ìdájọ́ tí sẹ̀rí islam wá fi kalẹ̀ pé bí mùsùlùmí bá ní nǹkan ogun táwa lè pè ní nǹkan ogun ní èdè wa ń dé léde yorùbá ọ̀nà méjì ni sẹ̀rí islam pín sí nǹkan ogun kan bẹ tí ó jẹ́ alganima jámùrù rẹ̀ ní alganaim nǹkan ogun mi ń bẹ tí ọmọ jẹ́ kí ni alifẹ́yìkù ọ̀rọ̀ fẹ́yìkù ní ta fẹ́ sọ lónìí má afa allahu afa allahu ala nabiyyihi sallallahu alayhi wa sallam ntɔjɛ kí rawul hadith ɛntɔgba hadith yi wa abdullahi mazini radiyallahu anhu gẹ́gẹ́ bí dekɔ àwọn sɔhada anabu muhammad sallallahu alayhi wa sallam. tí ó fi kàn pé anabi nǹkan ogun tó jẹ́ ọ̀dà yẹn rí pé fẹ́ẹ̀wù ni o kìí ṣe gàmímà torí ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ fún méjèèjì tọ́ba pé ni irú tó ṣẹlẹ̀ nù yìí kò bá ti ṣẹlẹ̀ torí gbogbo ntọ́ba jẹ́ gànímà ọlọ́run ti sọ ti ṣe wọn ó fi kalẹ̀. àwọn tó bá fẹ́ máa ká kí ní bóyá kí wọ́n máa pa ansẹ̀ tí wọ́n tó gbé síbí. náà tọ́ba yìí pé gani mà ní lẹ́yìn tí a bá ti yọ ìdá kan nù ìdá márùn rẹ̀ tán ó kù dá mélòó ó kù mẹ́rin nù márùn àwọn tó lójú ogun ni wọ́n ní gẹ́gẹ́ bí ìlànà sharia islam gbogbo ẹni tó lọ sójú ogun àwọn ni wọ́n ní arba'atu akhmasil banin àwọn wọn kún gbogbo yòókù ọwọ́ níbi sharia àti ní apin ẹni tó gun ẹṣin ọ̀tọ̀ nípìn tiẹ̀ àwọn tó ń rìn lẹ̀ ọ̀tọ̀ ní ìpín tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmì ìta bá pè ní alifẹ́yìwò ìyàtọ̀ láàrin fẹ́yìwò àti ganima ni pé ganima ni tí wọ́n jagun kí wọ́n tó rí tí wọ́n ṣe wàhálà àmọ́ alifẹ́yìwò kọ́dà lè má jagun ó lè má sí wàhálà kankan ọlọ́run kan fẹ́ ṣe ọ̀rọ̀ fún àlùmọ́ anabi sallallahu alaihi wasallam bírò eléyìí bá ṣẹlẹ̀ gbogbo rẹ̀ pátápátá lábẹ́ aláṣẹ mùsùlùmí ni ọ wà kò ní ìdí báwọn tó lójú ogun ni wọ́n wà pé àwọn làwọn ó pín arúgbáàtò àmásì fẹ́yìn òun ló fa ti hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam abdullahi mazini ní ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ báyìí ní yawma hunayn lẹ́yìn ọjọ́ ogun hunayn nìyí qasama fi gẹ́gẹ́ bá a ti rí pé ntọ́ bá jẹ́ fẹ́yìwù aláṣẹ mùsùlùmí òun ni ó ni ó pin bọ́ba ti rí i pé mọ́sálàhà ń bẹ́ẹ̀ ẹ̀fún la máa ń yé báyìí ẹ̀fún la kà sí gbẹ̀yìn yé báyìí. anabuwa muhammad sallallahu alaihi wa sallam qasama fi nnas anabi pin fún àwọn èèyàn torí pé àti ń ta pè ní ganima ni àti tó jẹ́ fẹ́yìwù ni kí lè anabuwa muhammad sallallahu alaihi wa sallam máa wí anabi a gbogbo owó ẹ̀yin mùsùlùmí. مالي من أموالكم إلا الخمس والخمس مردود عليكم مالي من أموالكم إلا الخمس والخمس مردود عليكم gbogbo ń tẹ bá ní lọ́rọ̀ tí mùsùlùmí ní ìdá kan nù márùn péré lọ́lọ́run ní kọ́ wá ń kápá mi tá anábì máa wù anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní gbogbo ìdá kan nù ìdá márùn iná sì ní mardudun alaykum ẹ̀yin náà ní pin fún mo pé kìí ṣe pa ànábì wa gba nǹkan kan pé òun lòun ní eléyìí àbọ̀mọ òun lòun fi eléyìí lẹ̀ fún sallallahu alaihi wasallam òun lọ́ fi jẹ́ pé ńgbà tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ohun tí sàábẹ́ ń wí pé ọlọ́run sọ̀rọ̀ tọ́pọ̀ fún ànábì ọ̀sẹ̀ gbogbo ẹ̀ yìí ńgbà tá ànábì yìí náà kú sallallahu alaihi wasallam kò sógun kan táwọn ọmọ ànábì ọ̀jẹ̀ o wọn ò lógun kan pé ah, bàbá mi ló fi eléyìí lẹ̀ bàbá mi ló fi tọ̀hún lẹ̀ kò sí nǹkan kan anabi sọlọ sọlọ ní gbogbo anabi Ọlọ́run ẹnìkan egbògun wọn gbogbo tí wọn bá fi ilẹ̀ bí wọn bá lò ó débi wọn bá fi fi ilẹ̀ sọdà kọ sàárà ní fún gbogbo mùsùlùmí eléyìí ni ó jẹ ká mọ ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn anabi Ọlọ́run àtẹni tó bá fẹ́ jọ àwọn anabi Ọlọ́run nínú àwọn àfa láàfin ìyàtọ̀ láàrin ẹni tó jẹ tó ń rìn àwọn anabi Ọlọ́run àtẹni tí ń wá nǹkan míì látàrí pé à ń ṣètò ọlọ́run anabi muhammad sallallahu alaihi wa sallam gbogbo owó ìti pọ̀ tó náà níjọ́ tá anabi kú kọ́dà ń bẹ nú àkọọ́lẹ̀ pé nù tá anabi máa wọ̀ dírìcù anabi maruhuna inda yahudi anabi ra nǹkan kan lọ́wọ́ ẹnìkan tí è sanwó tó fi kíní ìdógò kalẹ̀ nígbà tá anabi kú tán wọ́n tó dá padà sallallahu alaihi wa sallam kele ní ọmọ jẹ́ ẹ̀kọ́ pàtàkì jùlọ báwa tá a bá jẹ́ ọmọ kéwú kọ́lọ́n kó sàmànà wa. Uh, wàfíìlì mu alafa ti qulubuhum lẹ́yìn tá anabi pín gbogbo uh, kínní yìí nínú àwọn tá anabi pín fún lọ́jọ́ náà òun lọ fa hadith yìí jí àfa al-Maqdisi kò fi gbé sí báàbù zakat wàfíìlì mu alafa ti qulubuhum abdullahi mazini ni anabi wá fún àwọn kan nínú nǹkan ọ̀rọ̀ yìí láwọn tá à ń pè ní al-mu'allafatu qulubuhum bẹ́ẹ̀ bá wọnú sóràtú tawba nínú alukur'an karim àyà ọgọ́ta nínú sóràtú tawba ibẹ̀ lọ́lọ́run ti sọ àwọn tá a máa fún ní zaka ìdínú tàbí ìfi débà kìtàbù zakat innama sadaqatu lilfuqara'i walmasakin wal'amilina alayha eh, walmu'allafati qulubuhum wa fi rriqabi walgharimina wọ́fí sabilillahi wabini sabil àwọn ọ̀ràn mẹ́jọ tá a máa fún ní zakanu ìbẹ̀nu suratu tauba àyà ọgọ́ta wal mu'allafati qulubuhum àwọn tí kìíní àwọn tí àwọn fa ọkàn wọn mara ìtumọ̀ mu'allafa qulubuhum nù al mu'allafatu ọlọ́run sọ̀nù al-Qur'an al-Karim ń kanu hadithi yìí àṣé wọn bẹ nú àwọn tó tọ́ sí bí mùsùlùmí bá ní nǹkan tá a lè fún ru wọn kọ́dà bọ́ zaka àwọn wa ni mu'allafa qulubuhum oríṣi ìran méjì ni wọn kọ́dà ó lè má jẹ́ mùsùlùmí àwọn tí sẹ̀rí àpè ní kíni al-mu'allafatu qulubuhum àwọn tá à ń fa kíni tá à ń fa ọkàn wọn mọ́ra ó lè má jẹ́ mùsùlùmí àmọ́ àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn mùsùlùmí sì ń bẹ lábẹ́ rẹ̀ a sì fi ọ́ fara ni wọ́n ń torí pé wọ́n ṣe ìsìláàmù a lè máa fún un kọ́dà nu ọ̀rọ̀ mùsùlùmí pé ká fi ti aburú rẹ̀ jìnnà sáwọn mùsùlùmí tí ń bẹ lábẹ́ rẹ̀ ara àrùn mu'allafa tó kulubu wọn al-mu'allafa kulubu kọ́dọ̀ ó lè má jẹ́ mùsùlùmí àmọ́ ìmọ̀ ọ́ láṣẹ lórí àwọn mùsùlùmí kan bá a bá sì ṣe báyìí fún un kọ́dọ̀ ó lè pé wọ́n mọ̀ wá kírun kọ́dọ̀ ó lè máa jẹ wọ́n yá sẹ̀rí ẹ̀sìlámù fààyè bẹ́ẹ̀ lẹ̀ pé kọ́dà bó ṣe ń nà zaka ẹ̀ fi turu ẹni bẹ́ẹ̀ ẹ̀ fi fa ọkàn rẹ̀ mọ́ra àbí bẹ́ẹ̀ kọ́ òun gan àti ẹran kan pé báyìí irú nǹkan báyìí bá a bá ń fún un bọ́yọ́ lọ lè pọ́kàn rẹ̀ ọ̀rọ̀ kóun náà ṣe ìsìláàmù ara ọ̀nà mọ̀ aláfa kòlóbù ọ̀nà nù sẹ̀rí àfààyè ẹlẹ̀ ìran kan nìyẹn nínú àwọn ọ̀ràn àlùmọ̀ aláfa tú kòlóbù. ìran kejì ni pé ẹni tí ìsìláàmù rẹ̀ náà ò tí ì jókòó ọ ẹsẹ̀ gba ìsìláàmù ni yóò dúó kò dúó kò burú bàbá rí i pé ń tí yóò máa sojú yóò máa fà á lójú lọ bòmíì onírú nǹkan ọ̀rọ̀ báyìí báyìí rẹ̀ bá wà nínú ilé owó mùsùlùmí ọba mu ọba lana ọba sunna muhammadu sallallahu alaihi zaka abinu àbówó mùsùlùmí mi ká fún ẹni bẹ́ẹ̀ yorùbá yìí lànà bá muhammad sallallahu alayhi wa sallam ṣe ń jọ́nà nínú àwọn tí ó wà nù àkọọ́lẹ̀ ìtàn Hunayn nípa nàbì fún ní nǹkan tí wọ́n kó lọ́rọ̀ jọ́nà abu sufyan radiyallahu anhu tí ń ṣe baba muawiya ibn abi sufyan ó wà nù àwọn mu'allafa qulubuhum lọ́jọ́ náà ànábì fún wọn ọmọ rẹ̀ tó padà di amirul mu'minin ọ̀gá wa muawiya bin abi sufyan radiyallahu anhu òun náà ń bẹ nínú wọn jọ́nà nínú àwọn mu'allafatu qulubuhum anabi wa fún gbogbo àwọn wọ̀nyí. walam yu'til ansara shay'a àwọn ará madina tí isilamu tí wọ́n ti wá jòkó tẹ́wé pa wọn ni wọ́n gba anabi láyé lẹ́yìn bàtà anabi kó maka wọ́n jọ lọ ogun Hunayn náà ni anabi ọ̀wá fún wọn ní kankan wàlámi ọ̀tí ansọ́ra ṣẹ̀yìn a bí ọ̀rọ̀ yìí ti pọ̀ tó táwọn náà ran kan pé a ah, kọ́dà bó ṣe díẹ̀ kọ́dà bó ṣe bákan anabi sì pin gbogbo ẹ̀ tán yẹnyẹn wàlámi ọ̀tí ansọ́ra ṣẹ̀yìn a anabi ò fún ansọ́rù nìkan kí ló jórí bẹ́ẹ̀ nínú ẹgbà wa hadith mi wọ́n ní gbàtà anabi ń fún àwọn èèyàn níbi tí ń fún ẹgbẹ́ kí ni àwọn tí ó sojú tí wọ́n ń lọ ròyìn fáwọn èèyàn pé ẹ̀yin náà tètè wá wọn ni inna muhammadan yu'ti ata'a man la yakhsha al-faqr inna muhammadan yu'ti ata'a man la yakhsha al-faqr ẹni tẹ́rù òsì ọba bí ṣe máa ń nà nǹkan bẹ́ẹ̀ ni muhammad náà yìí o man ẹni tí ó bẹ̀rù kóun lè tó tòsí máa irú bẹ́ẹ̀ la nẹ́bí máa bún yàn ní nǹkan sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá tún wo hadithi mi ńgbà tẹ́lẹ̀ mi rò yàn nẹ́bí ń bi ká tọrẹ oníkàánà ajiwada mina rihi alimursala ńgbà tó ń wo bí ó ti ròyìn bá nẹ́bí ti tọrẹ tó ó wo pé kí ni máa tọrẹ jù òun látẹ́gùn bátẹ́gùn líle bá dé oníbátẹ́gùn ti máa gbé nǹkan wíì tí ó kà ju nǹkan síbi kan bó ti wò ó tóbi tó anabi máa tọrẹ ìyàlẹ́nu tó jù bẹ́ẹ̀ lọ sallallahu alayhi wa sallam eléyìí náà nú ẹ̀kọ́ tó yẹ ká kọ́ látara anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ra bẹ́ẹ̀ yẹn já apá èyí wò pé kéèyàn má máa tọrẹ gbàgbára rẹ̀ bá ti ma nínú ìwà anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà tún jẹ́ kí a gbọ́ pé àwọn nǹkan míì tí o pé ní àwa la dì bẹ́ẹ̀ kì í ṣe pé islam ló wí bẹ́ẹ̀ ara ń tá a máa gbọ́ ni pé gbogbo ẹni ọba ti já àfa lẹ̀kùn àfa yìí bó wọn máa wí èrò gbà muwamuwa ni lẹ̀kùn àfa máa ro àwa la dì bẹ́ẹ̀ wàlá bá anabi ti lò kọ́ ni sọlọ́lọ́hu àdìsọ́lá anabi kàna yóò ti àtọ́ àmàlà yàtúṣàlfàkù wàkàna àjùwádà mìíràn rí ìlmùsàlà sọlọ́lọ́hu àdìsọ́lá anabi ta ni fún yàn bí n ti fún yàn yìí o wọn lóṣù kan láti bẹ̀rẹ̀ oṣù ni tí ó fi parí wọn ò ní kó nánlé anabi gbà mí sọlọlọ sọlọ kí ni túmọ̀ èyí ni wọn ò ní dáná ní jẹ kò sí tí wọn ó ṣe ìtumọ̀ ẹ̀ nu fún dídí oṣù kan bọ́lọ̀ ń bá sì ti ló dé tí ọ̀rọ̀ kan dé nǹkan kan anabi ó pin wọn mọ̀ pé nǹkan bẹ lọ́wọ́ anabi gbà báyìí bí ọba sì tún sí mọ́ kò sí náà nù eléyìí náà ká kọ́ lára ẹ̀kọ́ tó yẹ ká kọ́ lára anabuwa muhammad anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní kúkúrú anabi wa ara àwọn tó ṣe ìròyìn wákìn àhùnẹ́yìn wọn ní abu sufyan nìkan jọ náà mi atun minal ibili la anabi fún mi atun minal ibili ọgọ́rùn kan rànkúnmi àti sọ pé ní jọ̀hún ntí rànkúnmi tí lárúbáwá mà lówó jù òun ní kíni òun ní rànkúnmi ntẹ́ẹ̀fì mọ̀ bẹ́ẹ̀ ni pé ló fi jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ní rànkúnmí mélòó ni sẹ̀ríà ló ti dolówó hmm? rànkúnmí márùn péré bẹ́ẹ̀ yẹn bá ní o ti dolówó tó yẹ kó yọ zaka anabi wa bùn ẹnìkan ṣoṣo ní ọgọ́rùn-ún ọgọ́rùn-ún rànkúnmí lẹ́ẹ̀kan náà sẹ̀rí pé àtọ́ mẹ́ńlá mẹ́ńlá yàtọ̀ ṣàlùfàkọ̀rọ̀ wàkàna ajiwada mina rẹ̀ ìlmọ̀sálà àwọn ansọ́ọ̀rù tó wáá jẹ́ páwọn ni wọ́n tẹ̀lé anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn àtànàbì wọn jọ wá láti madina anabi ò fún wọn ní nǹkan kan faka anahum wajadu fi anfusihim gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọnìyàn kíní yìí wá fọwọ́ kan àwọn ansọ́ọ̀rù lẹ́nu ẹnpẹ bẹyẹn bá ti ràn kan pé bọ́tí ẹ̀ kéré bọ́ pọ̀ nǹkan kan sí wọn wá fi pin tán yányán lójú rẹ̀ náà gẹ́gẹ́ bí ọmọ èèyàn wájàdú fi àǹfọ̀sì ah. kíní yìí àwọn ọfọwọ́ kan àwọn ànsọ́ọ̀rù lẹ́nu kọ́dọ̀ wà nù rìwáyà mi pé nígbà tá ànábì kẹfin pé nǹkan yìí dùn àwọn ànsọ́ọ̀rù ànábì wa pé ẹni tọ́jú ọ̀gá àwọn gbà náà Sa'ad ibn Ubada radiyallahu ta'ala anhu ah, Sa'adu mo gbọ́ nǹkan báyìí báyìí báyìí Sa'adu ní bẹ́ẹ̀ ni àmọ́ gbogbo àwọn tó rí ti ń sọ báàní àwọn ọmọ kéékèèké inú wa àbáwọn tí ìsìláàmù ò tí ì jókòó tó láyà àwọn àwọn sọ bẹ́ẹ̀ òun fi dá ọ lójú pé gbogbo ẹni tí ìsìláàmù rẹ ti jókòó pé ọ fáwọn ní nǹkan kan yìí kọ́ra àwọn ọmọ sí nǹkan kan sáàdù bọ́nà ìbàdàn wíbẹ̀ fún anabi ìjọ náà sọlọ́gbà ọ̀sán àmọ́ síbẹ̀síbẹ̀ ara ẹ̀kọ́ nìyẹn anabiwa muhammad sọlọ sọlọ ma ni awuda àmọ́ àwọn kan bẹ nínú yín tí wọ́n rò lọ bòmí a sáàdù ní bẹ o kó de mi náà gbọ́ anabiwa ni kò ké sí kò ké sí gbogbo wọn wa gbogbo àwọn ansọrọ iblam yusuf huma asọba nas ọfọ ọkàn wọn lẹmi pé adúrú ntí abu sufyan rí gbà yìí adúrú ntí lamayin rí gbà adúrú ntí lam yusuf huma asọba nas nǹkan kan ò tiẹ̀ kan àwọn bẹ́ẹ̀ fakhatobahum sallallahu alayhi wa sallam anabi wa bá wọn sọ ọ̀rọ̀ tá anabi bá wọn sọ jọ́nà òun ni a fẹ́ kà yìí. faqala ya ma'shara al-ansar anabi ni mo pe gbogbo ẹ̀yin ansọ́rù ẹ̀yin tẹ́ ràn ọlọ́run lọ́wọ́ tẹ́ ràn jíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́. alam ajidkum dullalan bi ẹ̀yin ansọ́rù ẹ gbàgbé alam ajidkum dullalan dòlálan fàhádà kùmùlọ́hù bì ẹ mọ̀ bẹ́ẹ̀ ti wà lẹ́ni tí ó mọ̀nà dòlálan ẹni tí ó segin tí ó mọ̀nà fàhádà kùmùlọ́hù bì ara ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ nìyẹn hadakumullahu bi kíni tó máa rẹ̀ ọlọ́run wá fọ̀nà mọ̀yìn láti pàṣẹ mi bó ṣe yẹ kí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ nù gbogbo nǹkan láyé ọlọ́run la á máa fi tì sí lọ́wọ́ kọ́dà bó báyìí pé wọn náà lọ sokùnfà tí nǹkan ní fi bọ́ sí i máa fi tì sọ́dọ̀ ọlọ́run pé a ọlọ́run sì lò mí òfin ṣe nǹkan báyìí fún ọ anabi ní wí bẹ́ẹ̀ o sọlọ́lọ́ ọ̀rọ̀ sọlọ́ anabi ò pé sẹ́yìn tí mo fi islam hàn ẹ̀yin tẹ́ mànà tó yẹ pé mi mọ tọ́ yín sọ́nà àdákùn ọ̀lọ́ ọlọ́run lọ́fọ̀ọ́nà mọ̀ yín o àmọ́ lo èmi muhammad láti fọ̀nà náà mọ̀ yín ni hadakumullahu bi wa kuntum mutafarriqin anabi tó ń ra àwọn ànsọ́rù létí kí ni ìtumọ̀ ń tà anabi ń ra wọn létí yìí ni pé anabi ń bẹ̀rù kọ́mọ́ sí pé ọrọ̀ ayé ti fẹ́ múmúlẹ́mí àwọn ànsọ́rù tí ọ wàá jẹ wọn gbàgbé gbogbo oore Ọlọ́run tó ń ṣe fún wọn tó ipá wọn tá anabi ń fún ní rànkúnmi fún ní nǹkan yìí kíru oore yìí ọba àtọ́sáwọn náà lànàbí ń ro sallallahu alaihi wasallam ọwọ́ afẹ́ jọ bí ìgbà táwọn àǹsọ̀rọ̀ ọmọ yìí ntí ń bẹ lọ́wọ́ tiwọn ìtumọ̀ ọ̀rọ̀ tá ànàbí ń sọnù wa kuntum mutafarriqin ànàbí ní kí n tó dé kuntum mutafarriqin ẹ̀yin bára yín ṣe pọ̀ ẹ̀yin àǹsọ̀ nínú àwọn tó yí ìmọ̀ bára wọn jájú láyé kànàbí tó dé sallallahu alaihi wasallam òun làwọn ìdílé méjèèjì ti ń bẹ Mẹdínà al-awsu wal-khazraj wọn yìí ríra wọn lójú kótóri pa anabi muhammad sallallahu alaihi wa sallam dé anabi níbẹ̀ ti wà nù kóhun tó dé àmọ́sẹ́mi mo kóyin jọ àà fa aláfakún fa aláfakún lọ́hù bì ọlọ́run náà ló kóyin jọ èmi kọ́ àmọ́ lo èmi láti kóyin jọ ẹ wo ilé ẹ wo ta ata adùnmọ́ àlọ́ ìmọ̀ lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run fa aláfakún lọ́hù bì. nàbí ọlọ́run ló kó yín jọ o èmi kọ́ o ọkàn lo èmi láti fi kó yín jọ ń bi ìyapa ẹnu tẹ́ wà. wàhálà tán ẹ̀yin à ẹ̀ ní nǹkan tẹ́lẹ̀ aláìní nìyí ẹni tí ń tọrọ nìyí fa àgùnà kúmùlọ́hù bì tá ń fún yín lọ́rọ̀ tá ń jẹ́ kẹ́ ẹ ní Allah ọlọ́run ni o ọlọ́run wá ṣèyí lẹ́ni tó ní bíi èmi náà lọ́lọ́run sì lò ń eléyìí ẹ̀dá kan ẹ̀jẹ̀ kọ́ mọ́ mùsùlùmí lẹ́nu kọ́dà bóyá pé èèyàn náà ni ọba àyàn wá sẹ́ni eh, ọba àsokùn fowórè kan ni bí n bá ń kí ọmọ dá lóhùn pé ẹ̀sà àjà dúpẹ́ fọlọ́hùn ọlọ́run ló ṣeun ntọ́lọ́hùn fẹ́ lọ́dọ̀ wa ni àmọ́ kéèyàn wá máa dóńdó pé àwa la ṣe gbá àwa la ṣàwo ọjọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀wù bá nàbì tí ń pẹ̀ kọ́ bá àwọn àṣọ òru ọlọ́run ló ṣe nǹkan báyìí àmọ́ ẹ má gbàgbé pé mi ló lò tẹ̀ ṣe nǹkan ni ìran wọn létí bẹ́ẹ̀ àmọ́ mi kí mo ṣe o fa aláfàkùnmọ̀lọ́hù bì fa àgùnàkùnmọ̀lọ́hù bì fa àdàkùnmọ̀lọ́hù bì sọlọ́lọ́hu àlejò sẹ́nu. kúlẹ̀mà kọ́lá ṣéyàn gbogbo bá nàbí bá ti mẹ́nu lé nǹkan kan nínú àwọn tí ń sọ yìí àwọn tí ń bá sọ̀rọ̀ náà àwọn wo ni àwọn tó kéwú lọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa ṣètọ́ni lọ́kàn fẹ́ gbinrú nǹkan bẹ́ẹ̀ sí wọn lẹ́mìí wọn èyí sẹ́ni tí máa rorú èrò bẹ́ẹ̀ àmọ́ kò sẹ́ni tí ṣètọ́ni ò lè fẹ́ súnmọ́ òun là nẹ́bí ń kìlọ̀ fún wọn pé ẹ má gbà á láyè kí làwọn ànsọ́rù ń wíjọ́ náà allahu wa rasuluhu aman allahu wa rasuluhu aman bá nẹ́bí bá ti mẹ́nu lé nǹkan kan wọn àtẹ̀yí tó wí àti ibi tó ti sọ dé allahu wa rasuluhu aman náà ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lẹ́nu wọn gbà á láti ṣe kínni láti ṣe mọ́nà láti pa ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí gbogbo ń tọ́ bá wí ìwà nàbì bó ti rí náà nù sallallahu alaihi wasallam Allahu wa rasuluhu amanna tá nàbì bá tún ti wí nǹkan kan ètò wọn ìdá lóhùn ni radiyallahu ta'ala anhum wa arda ẹ wá wo anabuwa Muhammad sallallahu alaihi nígbà tá nàbì wá wí eléyìí kalẹ̀ tán anabi wa ni ma yamna'ukum an tujibu rasulallah nígbà tí mi náà ń sọ̀rọ̀ èsì ẹ̀yin náà lọ́rọ̀ tẹ́ sọ ni ma yamna'ukum an tujibu rasulallah èsì èmi ti sọ̀rọ̀ tèmi tí mo fẹ́ sọ ẹ̀yin náà lésì tẹ́ fún mi ni anabi ni ń wí o sallallahu wa sallam káwo bá anabi ti rí láàrin àwọn sọ̀hábẹ́ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam anabi ni ma yamna'ukum an tujibu rasulallah èsì yín ẹ̀yin náà ní èsì tí ẹ fọ̀ ni wọn làwọn sọ̀rọ̀ wí kankan ju pé allahu wa rasuluhu aman allahu wa rasuluhu aman anabi bá tún kọ́ wọn ní tí wọ́n wù sallallahu alayhi wa sallam bọ́ọ̀lù anabi ni law shi'tum bí mo ti kàákalẹ̀ ibẹ̀ yìí náà bá fẹ́ yìí náà lè wí báyìí lakuntum ẹ̀yin náà lè wí pé jìtànà bí kádà wà kádà ebi ń jọ́jú wọn náà dé ìbáwọn èèyàn rẹ lé ọ wáyà yín ni ebi gbá ìbáwọn ìsúnmọ́ ẹ̀ nìyẹn bó ṣe wà nù hadithi nù amẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ń bí ìta tó fẹ́ àwọn ruwatul hadith àwọn ni wọ́n wá pa gbogbo eléyìí rẹ kò nù hadith gbogbo ń nàbí fún rẹ̀ wí pé bẹ́ẹ̀ náà bá sì fẹ́ o ẹ lè ṣe gíní ẹ̀yin náà lè pé báyìí báyìí báyìí báyìí àwa náà ṣe báyìí àwa náà ṣe báyìí fún ọ àmọ́ àwọn ruwatul hadith rí i pé kò sí ádàbò ń bẹ́ẹ̀ láti máa wúru èyí ń sàn nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ ajé wọn pé jìtànà bìkádà wàkádà bìkádà wàkádà ànábìgàn ni ń kọ́ wọn pé bẹ́ẹ̀ náà bá sì fẹ́ wí bẹ́ẹ̀ ẹ̀ lè wí bẹ́ẹ̀ alátọ̀rọ̀dọ́wọ̀n yadhaba nasu bishad anabi sẹ̀sẹ̀ wá ń tà anabi sẹ̀ yìí ni pé anabi fẹ́ ọfẹ́ pèpìà ọkàn wọn kalẹ̀ fún tọ́fẹ́ sọ gbogbo ń tà anabi sọ yìí ń tà anabi fẹ́ wí fún wọn gan kò tí ì débẹ̀ àmọ́ láti jẹ́ kí gbogbo ibi tí ṣètọ́ni bá ti fẹ́ wọ̀ ń gbá ya àwọn ká nàbí ọ̀kọ́kọ́ yọ àwọn onímọ̀ máa fẹ́ léyìí kọ́ wa lẹ́kọ̀ọ́ bí yẹn bá fẹ́ ṣe dáwà tó fẹ́ pé èèyàn sójú ọ̀nà tọ́lọ́hún a ma ní tá à pè ní mukodimat àwọn tá a máa fi kọ́kọ́ julẹ̀ ọ̀rọ̀ ẹni lé ọ̀wọ́ náà kọ́là kọ́kọ́ wá sí ẹni ti lé tẹ́lẹ̀ ibi a ti wá bẹ̀rẹ̀ wá sí ni pé ìwọ ọmọ náà irú eléyìí wọn ọba yà kọba lánà anabi muhammadu sallallahu alaihi wa sallam irú ara ànábì kọ́kọ́ rán wọn létí orí ọlọ́run tó ṣe fún wọn pé bẹ́ẹ̀ bá fẹ́ gbàgbé ẹ̀ mọ̀rántí ẹ̀yin náà lẹ wà báyìí lẹ wà báyìí lẹ wá di táwọn èèyàn ń wò kọ́ ṣe lórí ọ̀nà ìsìláàmù yìí lónìí lẹ́yìn bẹ́ẹ̀ là nábì ṣẹ̀ṣẹ̀ wá sọ ntọ́ fẹ́ sọ fún wọn pé ntọ́jẹ́ ṣe tí mo ṣe yìí òun ní ànábì ò fi yín bẹ̀rẹ̀ torí tó bá fi yín bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kọ́ mọ́ wọ etí bí ọ̀bá bọ́kọ́ ṣe kíni ní gẹ́gẹ́ bí ọmọ èèyàn àwọn téèyàn kọ́kọ́ fi pèpìà ọkàn èèyàn kalẹ̀ yá a ẹran tí orí ọlọ́run tó ṣe fún yín ẹ mọ̀ rántí níjọ́ ní tí ọ̀dà bígbà tí tọ́rẹ̀ yìí tẹ́ ẹ mọ̀ pé iná ọ̀sẹ̀ lẹ́mi mọ́ gbogbo èyí wọn ẹkọ́ tì síwájú lẹ́yìn náà ni ẹ tó wá sọ ọ́ pé ẹni tí ọba mọ̀ kírun ó lè wọ náà o àmọ́ ìhun káàfi bẹ̀rẹ̀ káàfi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ dáwà ni tá anabi wa muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa ibi anabi wa ń lọ ni pé alátọ̀rọ̀dáwọ̀nà yadhaba naasu bi shaati wal ba'ir watadhabuna bi rasulillahi ila rihalikum ẹ̀yin náà mú yìí tọ́ bá wù yín nu méjèèjì ẹ̀yin à ń sọ̀rọ̀ èmi muhammad bẹ́yìn àyín rànkúnmi bẹ́yìn àyín ewúrẹ́ bẹ́yìn àyín káwọn kan ó kó ewúrẹ́ lọ kí ó kó rànkúnmi lọ kẹ́yìn kún mú Rasulullahi padà sínú ilé yín anabi ní aláàtọ̀rọ̀bọ̀ òun èwo nínú tìyín náà yọ sí bẹ́ẹ̀ ibẹ̀ làwọn àǹsọ́ọ̀rù ti wá mọ gbogbo òwe tá anabi ń pa fáwọn gbogbo àwọn Abu Sufyanu kankan tá à ń wí yìí wọ́n jọ bí àwọn àtànẹ́bì ni sallallahu alaihi wasallam ìran kan náà wọ́n ti wá ìran kan náà làwọn àtànẹ́bì ti wá sallallahu alaihi wasallam àmọ́ bí wọ́n bá ti pàdé ní wọ́n lọ jihadu kan ní wọ́n lọ nǹkan kan ní ibẹ̀ náà wọ́n ti juwọ́ síra wọn tá anabi fi kó láyé anabi ọ̀padà lọ gbé mẹ́kà mọ́ sọlọ́lọ́hu alayhiṣẹ́lẹ̀ wọn là anabi ràn wọn létí pé aha ẹ má gbàgbé pé bí n bá mọ̀ kó yín àyè èmi muhammed ọmọ mẹ́kà níbo ni n padà lọ ilé yín ilé ẹ̀yìn àsọ̀rù ni n padà sí fìlìmẹ́dínà òní kọ́dà gba tá ànábì lọ ṣe eh, umra tá ànábì lọ ṣe hajj maka àtàwọn tó tẹ̀lé ànábì anabi wọn jọ fún wọn ni àwọn ọmọ bíbí ìlú maka pé a ti wá padà délé wa ń iye ìjọba ilẹ̀ ló ẹ̀ padà sí ilé yín ní madina olè ìlànà ànábì rán kí ní rán àwọn ànsọ́ọ̀rù létí pé alákàrọ̀dọ́nà yadhaba nnasu bishaati walba'ir káwọn èèyàn kó ewúrẹ́ wọn kó agùntàn wọn kó ránkún mi máa lọlé watadhabuna bi rasulillahi ila rihalikum kẹ́yìn wa mú òjíṣẹ́ ọlọ́run padà sínú ilé jìnnì wọ́n dá mi lójú pé bí wọ́n bá fún àwọn ará mẹ́kà náà láti chúùsì láàrin ewúrẹ́ àti àtàgùntàn kankan àti pé kànáàbí ọ̀ padà sí mẹ́kà wallahi la ma wọn ò ní ṣèyè méjì pé ah, ẹgbẹ́ ewúrẹ́ gbàgbọ́ kan yín ẹjẹ́ ànábì ọ padà sọ́dọ̀ wa sallallahu alayhi wa sallam òun lọ fa lànàbì títí ńgbà títí tó dé bá ànábì Madina náà lànàbì kú sí sallallahu alayhi wa sallam àmọ́ ọmọ Mákà lànàbì eléyìí lànàbì ń fẹ́ ran àwọn ànsọ́ọ̀rù létí oore tọ́lọ̀ ń ṣe fún wọn ẹ̀kọ́ tí ń bẹ bí eléyìí ni pé ẹni ń bá ní kí Islam ọ̀rọ̀ kọ́mọ̀ kóore lọ́lọ́run ṣe fún ìtumọ̀ tá nẹ́bí ń wí nù ojú oore rànkúnmí ojú oore mọ́tò ojú oore ọrọ̀ ayé lọ téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ wàláhì téèyàn bá mọ̀ bẹ́ẹ̀ tá nẹ́bí ń wí nù sallallahu alaihi wasallam ẹ jẹ́ wọ́n máa kó rànkúnmí wọ́n máa kó ewúrẹ́ nta anabi nínú hadithi mi pé lu'a'atun mina dunya mo fún wọn ní nǹkan kan nù ọrọ̀ ayé lásán ata'allafu biha qulubahum tí mo fẹ́ fi fọkàn wọn mọ́ra pé kí wọ́n rí bẹ́ẹ̀ yàn sọ́ọ̀rù kiri yìí náà lẹ́tún wá ń bínú pé ibi tẹ́yìn wà yá fẹ́ káwọn náà dé bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wa tadhabuna bi rasulillahi ila rihali anabi tún ní lawla alhijra lakuntu mra'an min al-ansar anabi ní sallallahu alayhi tí ì báyìí pé ọlọ́run ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ pé ìyín ṣe hijira láti Makka wá Madina ni ọ̀kan láàrin yẹn ànsọ́rù bí wọn ọba bí èmi náà ara ọ̀kan náà ànsọ́rù lèmi náà ọba jẹ́ lawla lawla lihijira wàlàwù sálàkà nàásù wádìyàn wà ṣìcìbà ànábì ní bí gbogbo èèyàn àtàrà maka àtàrà tọ́ìfù àtàrà bòmí làwù sálàkà nàásù wádìyàn wà ṣìcìbà bọ́nà bá pín sí méjì tí wọ́n gba ọ̀nà kan ìtumọ̀ wádìí àti ṣìcìbù òun ni bí òkè méjì bá wà ọ̀nà tó bá wà là láàrin méjèèjì bọ́ba ṣe tóbi tó èyí tá à ń pè ní wáàdí ń bẹ èyí tá à ń pè ní kíni ṣẹ́ẹ̀bù ń bẹ àmọ́ méjèèjì náà láàrin òkè méjì ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ń bẹ mọ̀dínà àti mọ́kàláyà nàbà muhammad sallallahu alayhi wa sallam awudiya wa ṣáàbù ntọ́pọ̀ náà náà wọn nìyẹn kí òkè méjì ọ̀lànà kọ́nà wa ọgbà bẹ̀ kọjá òun là nàbì fífi wọlé ìjúwe anabi sallallahu alayhi wa sallam ní bọ́ba ẹ̀kọ́ náà pín méjì tí gbogbo àwọn èèyàn bá lójú ọ̀nà kan uh, lasalaktu wadiyal ansori wa shi'ibaha táwọn ẹ̀yìn ansori wa lọ́nà ibi tẹ́yìn ọ̀lọ́ ni tọ́yàtọ̀ fún ìdí gbogbo èèyàn yá ànábi lọ́nà abolóhùn náà lọ ọ̀nà ibi tẹ́yìn ansori lọ ni lèmi náà lọ lasalaktu wadiyal ansori wa shi'ibaha ẹ wo gbogbo ẹ bá ànábi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ńlá nìyẹn ẹ̀kọ́ dáwà mẹ́fọ́ọ̀dù dáwà téèyàn máa jókòó kọ́ òun ní bẹ́ẹ̀ nù hadithi ẹ wo níta nẹ́bi fi bẹ̀rẹ̀ ẹ wo bó ṣe sọ nítorí fẹ́ sọ fún wọn ẹ wo fi parí ẹ̀ bó ti ní introduction ó ní conclusion tó bá méjèèjì mọ́ ngba anabi sọgidi ọ̀rọ̀ fún wọn tán anabi tó wá tù wọn nù ntó ń jẹ wọn mọ àlékún oore yàtọ̀ kọ́ra gbogbo èèyàn àtàwọn tí wọ́n jọ bí wa pọ̀ mọ́ká bí bá mọ̀ láwọn ń lọ ọ̀nà bí sọ́ọ̀rù lẹ́ẹ̀ lọ ọ̀nà bẹ̀ ọ̀nà lọ yẹn ní mà lọ anabi ní al-ansọ́rù ṣìcàr wànásù dìtà al-ansọ́rù ṣìcàr wànásù dìtà sallallahu alayhi wa sallam anabi mọ̀rọ̀ sọ púpọ̀ ẹni tí wọ́n bá gbọ́ tó mọ àwọn ọ̀rọ̀ yìí lárúbáwá ẹ̀yin ó ti tó lè máa sọ orú ọ̀rọ̀ báyìí àti lọ́rùn bá bóyá al-ansọ́rù ṣìcàr wànásù dìtà ntí larubawa ń pè ní ṣaaru ni látara ṣaaru irun irun ni wọn ń pè ní ṣaaru àbí asọtọba wa lé irun ara larubawa máa pè ní kíni ṣaaru wànásù dìtà èyí tá a bá wá dàbò aṣọ ni aṣọ tá a dàbò aṣọ tó lé irun ara ẹni òun larubawa ń pè ní kíni àdìtà anabi ní ẹ̀yàn sọ̀rọ̀ ní ṣaaru gbogbo àwọn èèyàn ayé yòókù dìtàrù ni wọn ìyẹn ni pé ìyẹn lè súnmọ́ mi jù al-ansoru shi'ar wal-nasu bishar sallallahu alayhi wa sallam innakun satalqawna ba'di atharatan nígbà tá anabi sọ gbogbo eléyìí anabi tún wá fi kún fáwọn ansoru pé torí pé wọn nígbà tá anabi ó fi sọ̀rọ̀ yìí tán ẹni ó sunkún ń náà àwọn ansoru tí gbogbo wọn rántí orí tó ń ṣe fáwọn pẹ̀lú tá anabi rán wọn létí yìí kíkà nàbí ọmọ bínú ṣètọ́ni lọ́fẹ́ gbèrú lọ́fẹ́ gbèrú èrò sí lọ́kàn ànábì tó ara wọn létí pé kódò ó lè má ma lélẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ lónìí nìkan o sàtàlùkọ́wò náà bá a bí afaratan kódà bó wọn bá sí láyé mọ́ òun ànábì sọlọ sọlọ ẹ̀yin ànsọ́rọ̀ ẹ̀ padà rí afaratan káwọn èèyàn wáyé mọ́yà kí wọ́n máa fi borí tìyín kọ́ra ń tọ́ba jẹ́ tọ́ yín wọ́n má fẹ́ fún yín ara asára nìyẹn anabi nígbà bá wà ń rí gbogbo ẹ̀ fọ́sibírù ẹni sòrò hàtà tàlùkọ́wù ní alàlùhàwù ẹ títí tẹ́ fi wá pàdé mi níbi àbàtà àjẹ́nà tí ń jẹ́ hàwù ní kúkúrú ẹ̀kọ́ pọ̀ nù hadith anabu muhammad sallallahu alayhi wa sallam pàtàkì jùlọ ẹ̀kọ́ bá a ti báwọn èèyàn sọ̀rọ̀ bá a ti pe àwọn èèyàn bá a ti pe àkíyèsí àwọn èèyàn kọ́ra bí wọ́n bá ṣe ń tí ọ̀dà náà ọ̀nà wo la máa gbà gbé gbà ọ̀nà nàbì kọ́ wa níbi nǹkan bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kan lára nù. àmọ́ ní ìdájọ́ ti fíkìrù tí àfa alimakidisi torí ẹ̀ mú hadithi yìí wá òun ni pé kíni ẹ̀tọ́ olùmọ̀ aláfàtì kòlóòbòhún mẹ́nà zakat àwọn tí a pè ní mọ̀ aláfà kòlóòbòhún táwọn fa ọkàn wọn mára àti wọn bẹ nù rẹ ni tí a lè fún ní kíni a ní zaka eléyìí látara eléyìí láti wá pe àkíyèsí wa ló jẹ́ kí n sọ súrà tó wà àti àyà tó wà ẹ dákun gbogbo ẹni tọ́lọ̀ ń bá bò láṣìírí tí ó wà nù ẹ ti ń yọ zaka ẹ fún wọn ní súrà yìí ká ẹ fún wọn ní àyà yìí ká ọ̀rọ̀ zaka yìí ṣe ntẹ́nìkan mọ̀ ṣe bó ti wù ú ọlọ́run sọ iye tá a yọ ó sì sọ àwọn tí a ṣe kí àwọn tá a kò fún kò sí kankan tọ́lọ̀ fi kalẹ̀ fún ẹnìkan pò ní ọmọ bísáìdì iye tó yọ ní àwọn tó sì kò fún ni innama sadaqatu lil fuqara àkọ́kọ́ nìyẹn àwọn aláìní rárá wal masakin àwọn tó ní àmọ́ tí wọ́n ní kọ̀ọ̀ká kínní kọ̀ọ̀ká bùkátà àwọn àwọn masakínù nù èèyàn lè fún wọn zàká àti mbàpẹ̀jú wa fúnra wa pé ẹni tí ń gba iye kan tá a sì mọ̀ pé pẹ̀lú àtìyàwó àtọmọ àti ìyá àti nǹkan kan tó ní ti ń tọ́jú bóyá ni sálárì rẹ̀ lè fẹ́ẹ́ dọ̀sẹ̀ kan mìskínù nírú ẹni bẹ́ẹ̀ ká fúnru ẹni bẹ́ẹ̀ nù zàká ọlọ́run lọ́pàá aláṣẹ bẹ́ẹ̀ kí làwọn ọ̀ràn kẹta wàlámìlínà àlẹ́ ìhà àwọn tí ń ṣiṣẹ́ tọ́ bá ṣe gba zàká akọ̀wé zàká ẹni tí ń mójútó lé ibi tí wọ́n kó zàká sí. Si láàyè nísìnyí ọ̀pọ̀lọpọ̀ bí ni wọ́n ti ń dábẹ́ tó zakat kalẹ̀ àbí ẹ mọ̀ásásá zakat pé àwa tá a máa mójútó zaka kò burú káwọn wọ̀nyí ọgbà nù kínní kí wọ́n gbà nù zaka àmọ́ àìgbọ́yé kan máa ń ṣẹlẹ̀ láàrin ìní kí ni a ní káwọn eléyìí ọgbà ayé bọ́wọ́ náà ojú kí wọ́n gbowó sẹ́ wọ́n bẹ̀ o kí wọ́n gbà kí wọ́n gbowó sẹ́wọ̀n bẹ́ẹ̀ ó fi hàn pé kọ́dà béèyàn bá jẹ́ olówó tí èyí ṣe fàkírù kìí ṣe aláìní kìí ṣe mìskínù àmọ́ ń ṣiṣẹ́ níbi wọ́n ti ń ṣe kíni níbi à ń gba ibi tí ń ti ń ṣiṣẹ́ nù inú owó zakani owó oṣù tiẹ̀ tọ́ sí o tọ́ jẹ́ haramu o kọ́dà béèyàn bá jẹ́ kíni kọ́dà bó gbólówó ìtọ́lọ̀ ń fi ní a fún alhamdulilayi náà léyà ọ̀yàtọ̀ fún tá fi fún ìran kẹrin ni kíni wàlmù aláfàtì kòlóògù àwọn tá a sọ lónìí ìmọ̀ mùsùlùmí ni àmọ́ ẹsẹ̀ rẹ̀ rìn lẹ́ ń bi ìsìláàmù ó tún níbi kan tí tó nága wò báyà àwọn kan fẹ́ fowó tán àbí wọ́n fẹ́ fi nǹkan kan tán báyìí rẹ̀ bá wà nínú owó zaka afúnru ẹ̀ níbẹ̀ àbí kọ́dà kìí tiẹ̀ ṣe mùsùlùmí àmọ́ à ń bẹ̀rù kọ́mọ́sàkóbá àwọn tí ń jẹ́ mùsùlùmí lábẹ́ rẹ̀ abaran kan kpóhùn náà lè fọkàn rẹ mara ọlọ́run lè fọhùn náà mọ̀nà ara gbogbo àwọn eléyìí ní sẹ̀ríà pẹ̀lẹ́kẹ́ni alimọ̀ alafatu kòló wọ́n tọ́ sí zaka ó di mélòó ó di mẹ́rin ìran kẹrùn-ún wàfẹ́ rẹkọ́ọ̀bù àrẹkọ́ọ̀bù ni àwọn ẹrú oríṣi ọ̀nà méjì la máa fi fún èèyàn la máa fi fẹ́rú zaka nínú ẹrú tí a béèrè pé a. Ah, èèlò ni gbogbo owó tẹ torí ẹ tiẹ dé ọjọ́ mọlúàbí èèlò gbogbo owó ni kádúgbò lọ́dọ̀ Ọlọ́run ní bàbá ń sọ̀rọ̀ ẹrú ẹlòmíín lè gbé ń ẹrú kùn mọ láyé nísìnyí ẹrú ń bẹ láyé o na ẹrú ń bẹ láyé ń bi tọ́ wà dì sìn àwọn ẹlòmíín ń bẹ tó yẹ pé ní bóyá bàbá bàbá wọn kan àbí nǹkan lọ yáwó kan ọmọ mi ń sin gbà yẹn lónìí láwọn ìlú mi láyé so bí sẹ́rí àsìlámù bá ń sọ̀rọ̀ ẹrú ìtumọ̀ ẹ̀ ni pé inú ẹ̀sìn tó discourage ká máa mú yẹn sìn kò sí ìtòkù islam lọ òun lẹ́rìí pé àìmọye ọ̀nà kọ́dà tí ọ̀kan ẹrú sẹ̀ríà islam ó sì lọ mọ́ ẹrú bẹ́ẹ̀ bá dárú ọ̀ràn báyìí lápẹ̀jù ní sẹ̀ríà islam ní kọ́dà bẹ́ẹ̀ yẹn bábá fọlọ́n jẹ́rìí lórí pé òun ó ṣe nǹkan kan tọ́wá lóun ó ṣe kí ni òun ò tún ṣe mọ́ wàláì ní ṣe nǹkan báyìí ọ̀padà wá rí pé kóun ṣe nǹkan ní lọ́dà kí lọ́jọ́ ẹrú mi eléyìí àmọ́ láti lè jẹ́ káwọn èèyàn ó kó lóko ẹrú kọ́dà sẹ̀rí àníbọ̀ bá fẹ́ tán rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè ṣe kínni ó lè wá ẹrú mú kó lóko ẹrú náà ọ̀dọ́mọlúwàbí lẹ́yìn pé islam ní ọkọ̀ ẹrú jù nínú gbogbo ẹ̀sìn ní kúkúrú ara ẹ̀ náà lélẹ́yìí èèyàn lè bí mọ̀ pé ah, ẹ ló ń gbogbo owó tí tí bàbá rẹ̀ àbí kéèyàn sanwó nílẹ̀ kan náà ọ̀nà kejì àwọn là ń pè tòkóhùn náà ni ó ní àjọsọ láàrin wọn àti olówó rẹ̀ wípé ọ̀dà ṣé ẹ lè gbà wọn láàyè kóhùn máa ṣiṣẹ́ tòun náà lọ́tọ́ níjọ́ tóun bá rí owó báyìí kóhùn ọ̀dọ́mọlúàbí wọn máa ṣe bẹ́ẹ̀ irú yìí bẹ́ẹ̀ yẹn bá pàdé ní èèlò lókù san fọ́gà rẹ̀ tó fi kú bẹ́ẹ̀ yẹn bá múnú zakatọ̀ sanrú owó ọba ń pa wá láṣẹ mú nínú alukur'an kareem àti nínú sunna anabu muhammad sallallahu alaihi wa sallam odi márùn ìran kẹfà wàlgàrìmìnà wàlgàrìmìn àwọn onígbèsè àwọn náà pín sọ́nà méjì algàrìmìnà mi ń bẹ tó yẹ pé ní ní yorùbá tiwa onígbèsè wọn ò ní kò ní bá a mu bẹ́ẹ̀ gàrìmù sẹ̀rí àpè bẹ́ẹ̀ yẹn bá lówó kì í ṣe pé olùsí ni àwọn kan wá ń jà àbí wọ́n ń jà sí nǹkan kan àbí nǹkan kan dìyàn láàrin wọn òun wá jẹ́ alátúnṣe wa ni ṣe ń tẹ́ ń jà sí náà lọ́dà pẹ̀lú ògbó ọlọ́run tó bá di parí oṣù wá gbóhùn lọ́wọ́ mi máa wulẹ̀ lọ́ọ́ bá a mọ́ ọ̀sẹ̀ kìíní tahamala hamulata gbèsè tí ò jẹ olóhùn ọ̀sẹ̀ kìíní olóhùn ọ̀sán gbèrò ẹni báyìí bá wá kó mbẹ tán wá ní ah òun kàn sí mọ́kàn lòun fi wí tó wí yìí o òun ò ní irú owó báyìí àmọ́ gba wọn wá ń jà tí ó di pé yọ wá di ọ̀tẹ̀ bírú eléyìí kọ́dà bọ́ bá béèrè zaka lọ́wọ́ yàn fún rúdi bẹ́ẹ̀ sẹ̀rí àmì àfọ̀n àwọn gàrí mi náà ẹ̀ẹ́kejì nù gàrí mi náà lẹ́ńtọ́ àìkóhun lọ jẹ gbèsè fún rẹ̀ kẹsẹ̀ kọ́ fẹ́ bá ọfẹ́ bẹ́ẹ̀ nìkan san gbèsè irú eléyìí májẹ̀mú tiẹ̀ wá ni pé ọgbọ́dọ̀ jẹ́ kínni ọgbọ́dọ̀ jálá ìní o èèyàn ọgbọ́dọ̀ ní mílíọ̀n lákàntì kọ́ wá ní gàrí mi náà lòun torí pé òun rajà kan bì kan tó ń ẹ fún òun zàká kò rí bẹ́ẹ̀ o algari mi na gbọdọ jẹ olùsí tọjẹ tọjẹ gbèsè tí ó jẹ gbèsè oúnjẹ àmọ́ ẹ mọ fẹ́ rajà kan mọ fẹ́ dẹ́pọ́sìtì owó kan síbì kan ntí rí pé kẹ́yìn wá pé ìhùn wọn mú wá nu owó zàká kẹ́yìn bá gbaru owó bẹ́ẹ̀ èèwọ̀ lọ́gbà o ẹni ọba sì fúnru ẹ ní àfi ń ṣàlàyé ẹni ọba fún ẹni tí ọ̀tọ́ sí zàká tó bá fún zàká tó sì mọ̀ kọyọ zaka o yọ ba nu rẹkọdu rẹ lálùkìyà mọ pé zaka ọdún báyìí ọyọ ntí sẹríà islam wí nù ẹni ọba mọ mọ pé wọn ní lamọ yẹn ọtọ sí zaka ọwọ àtijú àbí yóò ṣe nǹkan kan ó ní ẹtọ sako fún náà nù kọyọ zaka o tọrọ lọwọ fọrọ zaka bò rárá èló lẹ yọ àwọn wo lẹ ṣiṣẹ kíni àwọn wo lẹ yọ fún gbogbo ẹ lọlọrun ṣàlàyé rẹ ṣé o ti pé ó mélòó ó di mẹfà ok wàfi uh, sabilillah wàfi sabilillah ara ojú ọ̀nà zakana nìyẹn àwọn kan jagun lójú ọ̀nà tọlọ́run àwọn fẹ̀mí wọn lẹ̀ wọn fagbára wọn lẹ̀ àmọ́ wọn ò lówó kọ́dà tí wọ́n ó fi ilẹ̀ fara lé àbí wọn ò lówó táwọn náà na lójú ọ̀nà gbogbo orí eléyìí bẹ́ẹ̀ yẹn bá fún un wọn ń zàká ọba mọ́ o ara fi sabilillah náà kan ṣiṣẹ́ dùgbà tí yẹn bá ń lọ jagun gbogbo ẹni tó bá yẹ pé jíjáde tó jáde yìí torí tọ́lọ́run ló fi jáde wọ́n ní wọ́n ń ṣe nǹkan kan jọ́sì wọ́n ń ṣe nǹkan kan kánú àbí nǹkan kan ọ̀bá nǹkan míì lọ kọ́ra bẹ́ẹ̀ yẹn bá lọ kéwú dá torí tọ́lọ́hún ló fi jáde irú ẹni báyìí yẹn lè ṣe kíni nínú àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tí sẹ̀ríà ní ká fún ní zaka ẹ̀ àwọn tó sì kẹjọ ní kíni wábìnrin sẹ̀bi wábìnrin àṣẹ̀bi àwọn làwọn àwọn bàbá wa lẹ̀ yorùbá máa ní ọmọ ojú ọ̀nà ìbùnú àṣẹ̀bi ìtumọ̀ eléyìí ni pé kódòun náà lè gbólówó ibnu sabili le jẹ́ kínní o lè jolówó àmọ́ wà níbi kan tó ṣe pé ní owó rẹ̀ ò sí nítòsí rẹ̀ kò sì sọ́nà tó wò ní fi lè bá a níbi tó wà yẹn lápèjúwe nísìnyí èèyàn há sílù kan lápèjúwe nísìnyí ah, èèyàn lọ hajj owó rẹ̀ wá sọnù àbọ̀lọ̀ ọdún míì náà owó rẹ̀ sọnù kò sì sọ́nà míì tó wò rẹ̀ tó ní lè fi lè ṣe kínní tó fi lè wá bá ìyẹn ni pé níbi tá a lo ayédè lónìí bẹ́ẹ̀yàn bá lè fóònù ọmọ rẹ̀ ńlé àbí ọmọ ẹsẹ̀ rẹ̀ pé sẹ́ǹdì iye owó báyìí sàkáǹtì ni kí n gbà ń bi tí mo wà kò sí ní bínú sẹ́bílì o ẹni tí ń jẹ́ bínú sẹ́bílì ni pé kò sọ́nà tí ó fi débi owó rẹ̀ ó sì wà ń lu òǹlù agbọ́dọ̀ fún lẹ́nu wọn tí ó gbé dé kínní tí ó gbé dé ibi tó owó rẹ̀ wà tí jẹ́ bínú sẹ́bílì mọ́ bẹ́ẹ̀ ọba ti bọ́ sínú yíyún tọ́lọ́nà mi àbọ̀lẹ́ni tí ó yá èyí ń wèsè bínú sẹ́bílì o àwọn eléyìí ni ìdájọ́ sẹ̀ríà islam nípa zaka kọ́lọ́n ọba kọ́dà kan kó jẹ́ kọ́ ọ̀rọ̀ gbogbo wa lọ́rùn ẹ̀dá kan lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bá yọ zaka ọ gbọ́dọ̀ gbìyànjú nínú ọ̀kan náà mẹ́jẹ̀ẹ̀jọ yìí ni kọ́ tọ́ sí o nínú ọ̀kan náà àwọn kíni mẹ́jẹ̀ẹ̀jọ yìí lára ń táwọn onímọ̀ lóde òní tí wọ́n máa tún sọ ni pé ńgbà tá à ń sọ̀rọ̀ wàfẹ́ rẹ̀kọ́bì lẹ́ẹ̀kan ẹni tí ń bẹ nú ẹ̀wọ̀n òun náà súnmọ́ ẹni tí ń bẹ lóko ẹrú o tòró òun náà ní kíni kò ní freedom ẹlòmíì ń bẹ nú ẹ̀wọ̀n lónìí báyà five thousand báyà ten thousand ní gbogbo ti ń sún ẹ̀wọ̀n sí ọ̀dà púpọ̀ bí wọ́n mùsùlùmí bá fẹ́ yọ zaka rẹ̀ ọ̀dọ̀ olúbẹ̀ èèlò ni eléyìí èèlò lélẹ́yìí láwọn tó rí tí wọ́n sọ tá a gbọ́ ló five thousand bẹ́ẹ̀ ti ń sún ẹ̀wọ̀n ọdún kan on ten thousand bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ọdún kan ọdún méjì tó irú eléyìí bẹ́ẹ̀ yẹn bá lọ sanwó owó bẹ́ẹ̀ ọba àmọ́ nínú kíni nínú zaka rẹ̀ tó yọ kọ́lọ́nkọ́ sàmìnà ọlọ́run adam sallallahu ala nabiyina wa ala alihi wa sahbihi wa sallam tó bọ̀.